لله رب العالمين ثم الصلاة والسلام الأطمان الأكملان على نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين إخواني في الله السلام عليكم ورحمة الله وبركاته على الله وبركاته àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwá Muhammad kí ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó bá àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo aná lápapọ̀. Inshallah ta'ala a tún máa ní tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa tí a ń bá lọ nínú kitabu Bulugh al-Maram. بشرح توضيح الأحكام لكتابنا نباب الفرائض حديث دوسك بني لنا من في أفكر يوليد كان مسانا وتعالى كي أشمي ní ìdánilẹ́kọ̀ọ́ tí a ṣe gbẹ̀yìn asọ́npa tó ní ṣe pẹ̀lú àlùwàlá ẹni tó tú okùn ẹrú pé olùjogún nígbà wo ló lè jẹ́ àṣàlàyé lé bákan náà ayẹkọyọ pé ní tógún bá ní àwọn tí wọ́n jẹ àṣòro ogún tó níye fún àbárẹ tó jẹ tààsíb èyí tó bá ṣẹ́kù yóò lọ́dọ̀ ẹni tó túlẹ̀ tí o bá tẹ́ ní tó jogún ẹ̀ rárá ẹni tó túlẹ̀ náà ni yóò jẹ tí o bá tẹ́ ní tí ó túlẹ̀ náà mọ́ láyé tí òkú sì ní ẹni tí ó jogún rẹ̀ tó yẹ pẹ́rù ní tẹ́lẹ̀ ẹni tí ó jogún rẹ̀ náà ò sí mọ́ aníwàá jogún rẹ̀ ń gbà wọn àwọn ọmọ tani àwọn ọmọ ẹni tó túlẹ̀ lóde bíbẹ̀ àwọn ọmọ rẹ̀ ọkùnrin. a ní sógun tá a túlẹ̀ náà lè jogun ẹni tó túlẹ̀ tó lè jogun ẹni tó túlẹ̀ ẹni tó jẹ́rú lánàá tá a túlẹ̀ ẹni tó túlẹ̀ wá kú kò wá lọ́mọ kò lẹ́ni tó jogun ẹ̀ kò lẹ́ni kankan àwa rẹ̀ ni tó túlẹ̀ bẹ́ẹ̀ ni ẹ lè jogun ẹ̀ anira yẹn jùmọ̀ hó ìpínlẹ̀ òun náà lè jẹ ṣùgbọ́n ìdìmọ̀rú gbà pé ẹgbẹ́ kan ni ọgbọ́n ilé pé ẹni tó tún yẹn lẹ́nìkan ló lè jogún ẹni tó tún lẹ̀ ò jogún ẹni tó tún lẹ̀ ọgbà ara àfàtà ni òun náà sì lè jẹ nígbà tẹni tó tún lò bá ní ẹni tí ó jogún rẹ̀ mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni àṣẹ ní àlàyé. Mm-hmm. wọn ní ẹni tó tú yẹn lẹ̀ tó bá lọ jẹ́ kèfèrí ńkọ́ fẹ́sìlì ti yàtọ̀ ìyapa tó wà lórí ilé náà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àdúfáàdó lórí ìpìlẹ̀ pé àbí kèfèrí ò ní jogún mùsùlùmí. hadith tó gbẹ̀yìn báàbù ni hadith àbí kìláàbà àbí kìláàbà anúgbà ọlọ́dọ̀ Anas ọmọ Malik. رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أنا نبع محمد صلى الله عليه وسلم أفرادكم زيد بن ثابت وزيد بن ثابت ونما وجود لنبوي أو لا نبي بابي أنا الصحابة يعني حديثي akhrajahu ahmad alimami ahmad gbawa wal arba'atu àti àwọn ashabu sunan mẹ́rẹ̀ẹ̀rin siwa abi dawud àyàfi abi dawud nìkan ló gbawa ẹni pa àwọn ashabu sunan mẹ́rẹ̀ẹ̀rin ló gbawa yẹn mẹ́ta. àwọn akọ́kọ́ dárúkọ imam ahmad kálọ̀ dárúkọ àṣàbò sọ̀nà nítorí tèmi. ìgbà mi bẹ̀tí mọ́ ahmed bá gba àdéhùn kan àti bukhari bá gba àlè rọ̀wáwò ahmed wà ní bukhari ọ̀hún tó bẹ̀rẹ̀. kí ni tàbí tó bẹ́ẹ̀ káàdùn ọ̀gá bukhari bukhari ni ẹ̀dùgbọ́ájú tí wọ́n bá tó bẹ́ẹ̀ tán wò ní ìgbà tí ń kálukú láyé ìmọ̀ọ́mọ́ ahmed àwọn ọkọ imam ahmed wọn gba àdìsí àti muslim náà ní wàá ahmed pa muslim bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń bí alimami ahmed gba wa nu tíra wọn ti ṣe kí ni tíra imam ahmed tíra àdìsí wọn musnad hadisi bíi thirty thousand one hundred bákan náà ni àwọn asáàbù súnmọ́ ni agbọ́ àyàfi Abu Dawud ọ̀sán hahawo Tirmidhi alimami Tirmidhi tẹ̀ ní hadith tó sọ́fẹ́ ẹ̀mí Ibn Hibban Ibn Hibban náà sọ̀rọ̀ ní Hakim Ibn Hibban sọ bẹ́ẹ̀ ní sọ́fẹ́ wọn alimami Hakim inú Mustadrak wọn wà ó ìlà bil irsal ṣùgbọ́n àwọn afáàjẹ pé a pè ní mursal ó ìlà á fi ẹ̀sùn kàn في hadith hadith mursal kí حديث hadith mursal ó ní hadith tí أمي. gbà wá lọ́dọ̀ ànábì nípa ó yẹ kí ṣe ní sọ́hábà wa mẹ́ ìlà fi sọ fún àwọn èèyàn kan gbọdọ̀ mọ rírì àwọn sọ́hábà ọ̀rọ̀ ànábì kan ò lè dọ́dọ̀ wa àbí kí sábẹ́ ṣe ó wà nù ẹ̀ tí àbárí sábẹ́ mẹ́ à ń ní ọ̀bìnrin kódà kó nílẹ̀ dọ́dọ̀ tàbí sínábì ṣe ìrìsàlẹ̀ àmì ní àbíkìlá àbàyàn ìgbà lọ́dọ̀ anes sọ́yẹ́ pé ó wà nílẹ̀ lọ́dọ̀ àbókìlá àbá tó wà ní anabi sọ pé wọ́n ní hadithi yẹn o kíni dọ̀ọ́ìfò ni lọ́dọ̀ hadithi mursal ni ina fi náà mi fi ẹ̀kọ́ ka hadithi gbọ́n gẹ́gẹ́ bí ìwádìí àfáwọn ní tí ó bá tẹ̀ dípò sọ̀hí wọ́n lè bọ́ sípò kíni hasan allah alam. zayd bin sabit zayd ọmọ sabit àwọn akọni inú àsọ̀hábà ni sọ̀hábì yìí ó sì ṣe takuntakun fún islam. zayd bàbá rẹ̀ ní sabit bínú Dohak bàbá abalẹ̀ ní kíni Dohak al-Ansari aráàlú ẹ aráàlú Madina ẹgbẹ́ ogun àwọn tó bá jẹ́ sọ̀hábà tí ó jẹ́ pé Madina ni wọn aráàlú Madina àwọn ní kíni al-Ansari àtàlẹ́ òní mọ́nájú kẹtọ́ yàtọ̀ síra wọn pé mọ́nájú kẹtọ́ yàtọ̀ náà láti máa gbọ́ra pé eléyìí tẹ̀wélé gíní eléyìí gíní kan kẹ́lẹ́ kan eléyìí táwọn ṣe lónìí wọ́n ní àjò kan náà nítọ́kàn lè fi dára wọn mọ̀ ní ìdílé ìyẹn dẹ̀ ní ìpìlẹ̀ náà nù kí wọ́n ní àjọ àjọra kí ìdílé wa yàtọ̀ lẹ́tà àárọ̀ fún kálíwà wọn fi dára mu àbí nínú wa ká máa ní ẹ̀rí mi o ará lọ́rin lèmi lórí lèmi èmi o Ìbàdàn wí ni àbí <laughs> èmi o Oǹdó wí ni ìyẹn kò tó burú bẹ́ẹ̀ kí mo ní àjò wa táwọn ẹbí kiri ó mú yàtọ̀ ìta níbi ìdílé yàtọ̀ ẹlẹ́mọ̀ tó bá ń ṣe dáradá máa sábà ní àǹsọ̀rí ara Màdínà lọ. ìgbà tó bá tó wá dára Màdínà ṣé ìdílé kan ló wà Màdínà ní kì ṣe yọ̀kan ní Al-Khazraji alikini Al-Khazraji iná ìdílé tó gbajúmọ̀ nù Màdínà Al-Aws Al-Khazraji. sàtìrọ̀jú eh, ní zaidu yìí súnmọ̀ nàjàrí nínú àgbà ní sàtìrọ̀jú ìdílé wọn tó pé ànàjàrí tó lọ ẹgbẹ́ àwọn ará mọ́ka ni ìmọ̀-ájìrí eh, ní lágbájá ará mọ́ka ni àbí alukóròṣì gbogbo ará mọ́ka ni kí ni kùrẹ́ṣì ìdílé tó wá ni lédìlé tẹ̀mí lédìlé bani áṣímù ni ẹ̀yẹ́ tó máa yọ kánà ọmọrò ṣìnà kọ́dìmọ́ nàbí àròsọ́lá màdínà nígbà tá nàbí wọ̀lú màdínà èjì zayd bin sábìt radiyallahu ta'ala anhu ihda ashara sana ọmọ ọdún mọ́kànlá ọmọ ọdún mọ́kànlá ayé nígbà tá nàbí okùn ọmọ ọdún mẹ́rin nígbà tó gbọmọ ọdún mọ́kànlá nígbà táwọn ẹbí fọ wọ Mẹdínà nígbà táwọn ẹbí kò ọmọ ọdún mélòó jẹ ní twenty one tọ́lọ́dún mẹ́wàá là nábì ló ní Mẹdínà yẹ pé ọ̀dọ́ ló ṣe wà. فكانت أولى مشاهده من الغزوات على الراجح الخندق أني أوغوتيو كوكولو على الراجح ní ètò tẹ̀wọ̀n jù tọba gbọmọ àwọn ọmọ pé ọ̀rọ̀ míì tó ń wà o ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n jù pé ogun tí ọkùnrin yóò kọ́tọ́ kọ́ patisipéètì ní yasawatu alkhandaki yasawatu alkhandaki la tó ń pè ní kíni yasawatu ẹ yasawatu alahzab tí a bá wọ pé kí láwọn ń pè ní yasawatu alahzab tó dá àwọn oríṣiríṣi kóra wọn jọ apàdé àkókò pé àfẹ́ àfẹ́ gánàbí ṣubú sẹ ẹ̀sìn rẹ̀ àfẹ́ àfẹ́ pa wọn. nígbà tó já gásùwàtò bá ti old kòrèṣì nìkan làwọn èèyàn bá jà tó gbọ́n gásùwàtò àṣàb kí wọ́n mọ̀ gádà ara wọn ni kòrèṣì náà gbọ́dọ̀ agbátẹrù rẹ̀ àwọn kìnnà àwọn ìdílé mi náà fi kí ni ọjọ́ yẹn wọn. ìyẹn lẹ́yìn pé ní gásùwàtò àṣàb ogun tí àwọn fọ́ọ̀mù pàtì àdùn ojú ànábì látọ̀ tó sẹ́ni gásọ́ọ̀tù khandak ò ní pé nígbà táwọn ẹbí rí pé àwọn eléyìí ṣòro kojú okùn àṣàrò àgbẹ̀ ọgbọ́n òlàdàsílẹ̀ Salmanu Farisi radiyallahu ta'ala anhu pé kó wọn Farisi ló wọn fáṣẹ́ lòun olúwa kọ́ wọn lóògùn bá ah, tógun bá rí báyìí tábà lè jà kàńdákì náà á sì gbé kòtò láǹdí ara wa tábà tiẹ̀ lé fèsì wọn nù ní dégínní wọn nílé wa àmọ́ òra lọ́ọ̀kan tòun tá a bá tún fi aspect yẹn wò wá ní gasuwa tó kíni gasuwa tó kandak ogun náà ti gbẹ kóòtù àbí ogun tí àwọn èèyàn fọ́ọ̀mù àwọn ẹ̀fẹ́ kójọ ní pátápátá láti fèsì ànábi. a ní ogun tí zaidu kọ́kọ́ jáde ogun yìí ṣẹlẹ̀ nígbà tí yóò di nǹkan bí ọdún márùn-ún tánàbí dé lu Mẹdínà ọmọ ọdún mélòó wà ń gbà tóbi já ọmọ sísè yẹn. ẹgbẹ́ wọn sàhábà láti kékeré àti dúró fẹ́fẹ́. Abdullahi ibn Umar anigba tó fẹ́ jogun Òṣogbo ó dùkọ́ ní abúgbàdé tó wà ní gàbí fourteen sí sí fourteen àbáyé pé àti ìlú lọ ìlú lọ ẹgbẹ́ àwọn èkó mọ̀ lọ ó dùn ó dùn ọdún kejì àwọn ìbá àjà àfa rẹ̀ àti lánàá mi kánẹ̀ dẹ́ra àwòká òkà àtẹ̀tẹ̀ lágbàá lẹ́mí ọ̀ká ọmọ fifteen years ọdún kejì ló pé ní fifteen àti ká ọmọ fifteen years náà ti ń dàgbà ẹ̀mí gan fi mú èjì alìbólógù ní ilé ọkùnrin bàlágà ń gbà wọn. wọ́n ní ogun àkọ́kọ́ tí zaidu kọ̀kọ́ lọ kò ní gáfíwátò kandak ẹ̀nàm wàwàfàtò sánàtò khamsu wa arba'in nígbà tí ọkùnrin yẹn papòrò jẹ́ ọdún forty five ìpínlẹ̀ yìí ìjìrá bàbá mi fi ṣe ìjìrá ó jọmọ eleven years àbí ó wá kó ní forty five lẹ́yìn ìjìrá àti ògbó ìjọba ọlọ́bí fifty fifty six wàkánà mi kò tábìlì wáhì nínú ọ̀tọ̀ mọ̀ nǹkan wáhì ló wà inú tẹ́tí má lè gbàgbé tí Zayd ibn Sabit tó ṣe fún ìsìláàmù ni pé kana min kutabil wahyi inú àwọn tá máa ń kọ wahyi ló wà. àwọn kí ni iṣẹ́ tán tán kọ wahyi ṣe ni pé tí àyà kan bá sọ̀ kalẹ̀. inú àtànàbí ọ̀yá lọ kọ́ síbi báyìí wọ́n ní Zayd wà. ẹ̀fẹ́ pé yẹn ń fọkàn tán yẹn ráǹkì tó dé kí ni tó ga nù ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ ń sọ̀ kalẹ̀ ẹ̀yin kẹ́ máa kọ́. lẹ́yìn ìgbà yẹn muawiya náà wá gba islam muawiya náà wá wà ní kásábàtò lè wá àyè inú ọ̀tọ̀ lè kíni inú ọ̀tọ̀ ń kọ wá àyè ẹ̀wọ̀ fóòtù tó ga tó. ní àwọn àfa ti bí àwọn àdókòwò wọn rà wọlé ni ẹni tí ń kọ wá àyè náà rà wọlé yóò jẹ́ àbáni fídíò tiẹ̀ mọ́ láyé ní sáré mi ni kò mọ̀ kọ́ wá yìí ni wọ́n rà wọlé. tí wọ́n fọ́n nẹ́bí lábẹ́tẹ́lẹ̀ ní kó jẹ́ tàbí أنا كوا أي فانا بي اي شدي بنو أنا زيد بن ثابت بنو أنا معاوية بن أبي سفيان فما يكو رضي الله تعالى عنهم أجمعين ومن حفظة القرآن إن تها القرآن لي قد يقول كني كان يتبعنا أن كها القرآن لا ينصحابا فلو ituma rẹ àtàwọn ìdájọ rẹ nu àtàwọn ẹkọ tó wà ń bẹ torí pé ìkankan náà sábà pé táwọn bá ka àyà mẹ́wàá lọ́dọ̀ àrẹ́bí àwọn òní tẹ̀síwájú títí táwọn èèmọ̀ àwọn gbọ̀yé àwọn ha àwọn sì lu ẹ̀kọ́ tó wà nù ẹ̀. kèsì kárí hafiz kó mọ̀ ẹ̀mọ́ tó wà tó ń ha àti kárí hafiz kó jẹ́ mọ̀ bùtẹ́ díẹ̀ yìí ń pọ̀ lọ́dọ̀ àwọn nítorí kọ̀ wọ́n lọ náà tẹ́wọ́n àwọn hafàbọ̀ mọ̀ṣálá nìkẹ́rà àti mùjàwádà nìkẹ́rà tó yẹn rántí ṣùgbọ́n lè mọ́ lákìdá o ó sì lè mọ́ ní àgbóyé tó dáa sí kíni sí ẹ̀sìn. láwọn ṣùfáàtì náà sọ̀hábà àwọn akọni ni wọ́n agbágbọ́ yé ẹ̀sìn. wọ́n ní wà mí aw'iyatil ilm subhanallah ìyẹn pé ìgbà àmọ̀ ẹgbẹ́ yẹn tó pọ̀ ní ìgbà pé inú ẹ̀dá kó mọ̀ sí wíhá. àgbẹ̀ ọba ní ìgbà oúnjẹ ti níbo lóúnjẹ wà nínú ẹ̀ ìmọ̀pọ̀ fún zayd bin thabit radiyallahu ta'ala anhu àtọ́ ònàbí rọ̀sọ́lá ráyà tàbá ní nàjà yawma tabuk nígbà tó dágun tabuk ní àwọn ògbó tó lé tánàbí jáde ní ọlọ́bá wọn rú ọlọ́bá wọn já ráyà fúláàgì àwọn bani najar ẹ̀ńpàlọ́ pé ní kàzẹ́rájì ni ọkùnrin àbí lẹ́yìn tó jẹ́ kàzẹ́rájì ó tó jẹ́ najari bani najar àṣẹ àti wọn fúláàgì tiwọn pé lídà yín tó gbé dání òní zayd masabi òun làná fi gbélé lọ́wọ́ ní ọdún yìí ìyẹn sì jẹ́ ọdún kẹsàn-án lẹ́yìn kínní lẹ́yìn ìjẹra àìpé éèjì zayd wà ní kẹbi twenty gram sábàtì wọn bàní náà jáde àárẹ̀ tó wọn fífi mẹ́gbà àyànká ọmọ èké bàní wàá gbé kinní fún níjọba bí bàbá rẹ̀ gẹ́nẹ́ ìtàlá máa pa sọ́ńgà pé nǹkan tó bá jẹ́ ìbá ọ̀dọ̀ àgbàlagbà ló gbọ́dọ̀ mọ̀ wá mo ti ń tálẹ̀ bí owó yẹn pé ta ló ṣe kí ta ló kápébù láti ṣe. wàkọ́ọ́lá ìnáwó akthar akhdan lil Qur'an nánàbí ni rí pé ẹni tó gba kuraani tó mọ̀ dáadáa. wàsàkàlàfà umar alalimadi nati salasa marot nígbà tí ó di ayé alikalifa tó rọ́ṣid asaani tó di ayé khalifa wa ẹlẹ́ẹ̀kejì ti ṣe umar a ní ẹ̀ẹ̀mẹ́ta ni umaru fi ṣe adelé ìlú madina ẹbí pé olórí lọ yóò gbé ètò rẹ̀ tí ó mọ̀ darí yóò gbélé ẹnìkan lọ́wọ́ bó ṣe wà látàrí ànábì nù. eléyìí ti yẹ ká mọ̀ pàtàkì ìlú lórí ọ̀gá òsì lẹ́ǹtì yóò gbé nìkan mọ̀ tẹ̀délé pírẹsidẹ́ǹtì ló kàn báyìí yóò àǹdò fàfẹ́ nìkan bó ṣe wà nú ẹ̀sìn náà nù. kò sóko táwọn ẹbí ó lọ àbújáde lọ yóò fẹ́ nìkan tó yẹ àdélé ẹ̀fọ́ ogun tàbúkì yìí ogun tó lágbára ni nínú ẹni tí anábì ṣe adélé àlí àlí anábì gẹ́gẹ́ bí akọni àlí ò fẹ́ dúró àbí ló lọ. anábì wa sọ fún àlè pé a tún dún lé àbí tá a fẹ́ lọ anábì wa sọ pé tó ọ̀fẹ́ dàbí arúnà ti jẹ́ sí Musa tó ọ̀fẹ́ rí bẹ́ẹ̀ sí mi ni gẹ́rọ anáwó lánàbí yàrá àdé ó bẹ̀rẹ̀ pé kò fẹ́ sálẹ́bì mọ́ lẹ́yìn tèmi ìtumọ̀ pé Musa àti Arun ànábì làwọn iṣẹ́ kan fi yàtọ̀ nu èpè sọ̀rọ̀ fẹ́ dàbí Harun ẹ̀sẹ̀ jẹ́ ti Musa ni kí lánàbí Harun ẹ̀sẹ̀ fi Musa nígbà tí Musa ń kó lọ tó lọ ń pè é wá ó fi kíni ó fi Harun ẹ̀dẹ́lé àsìkò ayíkẹ́kẹ́ sáyà ànábì gẹ́gẹ́ ti bẹ̀rẹ̀ ó ti wà tipẹ́. ó fi haruna ìyẹn ni ali tètè wá gbà iná bá ń ròyìn ali pé akọni ni pé gbogbogbò làlí àtẹ̀ǹtì ńlá gàtúwà tàtàbùk àìsí lọ́ọ̀rẹ̀ kìí ṣe pé ó rẹ̀ àbí ìkẹ́kẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n tó tún dì mú ètò ṣe pàtàkì ni kó mo darí gbogbo olù kánà fìdí. wọ́n láyé Umar bin Khattab radiyallahu ta'ala anhu ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló fi zéèdù yìí ṣe adelé tí umaru ó jáde lọ jẹ́wọ́n sí zéèdù ò bá kájọ ẹ̀ ṣé umaru ó fi ṣadelé ọ̀nà ìfi ṣe. bàkánà usman yẹ a ní usman gan máa fi ṣe adelé kéde kó fi ṣe ń jọ kàwé tábìlì kánà yẹ kánà usman yẹ sàkìlìfò a máa fi ṣadelé nígbà tí usman náà wà lórí khilafa tún jẹ́ alikalifatu arọ́ṣid asalis kalifa ilẹ̀ kẹta ẹ̀wúrántì látàyè tani tí ń bọ̀ fún sédì látàyè ànábì. وروى عنه جمع كثير من الصحابة والتابعين أقول قلنا الصحابة فتبع حديث علينا أتى صحابة نوم قال زين على أراون أقول قلنا التابعين nígbà hadith wa ní ọwọ́ rẹ̀. ọwọ́ lẹ́bi kátàbà al-mushaf fi áàdì Abi Bakr nínú àwọn gbàǹkọ́ gbèsè tí zaidu ṣe rí má lè gbàgbé òun ló kọ alukur'an láyé abubakar subhanallah rahim radiyallahu ta'ala anhu a ní olùkọ́ ayé láyé ànábì sanabi bọ́lá ṣe wá láyé abubakar nígbà táwọn ẹgbẹ́ Muhammad sọ́lá ń kú oríṣìí nǹkan ló ṣẹlẹ̀ ara wọn máa ní zaka tàtà láwọn yọ zaka mọ́ tí abákẹ́lẹ́ ló gbogbo tí wọ́n umaru kọ́kọ́ gba anẹ́mi abákẹ́lẹ́ fi tọ́fẹ́ jẹ́ owó dára fẹ́ tó yẹ kó rí lọ ni tó bá kún kẹ́kẹ́kẹ́rẹ́ ọmọ ẹ̀rẹ́ tó máa ń náà fún pé anẹ́bí kú ẹ̀ la kọ́ tálítùm àlè òun bá wọn jàlé lórí torí pé ẹni tí bá ń fara kọ bẹ́yìn náà sọlá tó àṣàkà aláìdáni ọlọ́mọba ni ẹ máa kírun ẹ máa gbàgbé náà ni ẹ wá ní tẹ́tà lẹ́bi pé ẹ yọ sàkà mọ́. àwa ara àwọn alimọ̀tàdùn náà tẹ̀sí láwọn ọ̀sẹ̀ tí wọ́n ló dín dín ara àwọn àwọn tẹ̀sí àkọ́rẹ́ àwọn lánàbí. gbogbo wọn yìí ní Abubakar fèsì oríṣiríṣi ogun ló jàǹgbà láti darí àyàn padà wá pé ẹ ṣe kíni wọn ẹ tẹsí mọ kò sí tó jọ. àtẹ̀pẹ̀lẹ̀ alánàbí wọn àmùsálìmọ́tò kàfà máa payọ́ ni. arígbà tó rí ọmọ ogun mùsùlùmí tó padà tó òpin àwọn òye sànẹ́bì mọ́. nínú ogun tó wá jà ogun àmùsálìmọ́tò kàfà bùyẹ̀ tó jà ní àlìyàmọ́ àmọ́ falẹ̀ ní ó fọ́ọ̀lù síbi ìrìyá àdéhùn. ani ní àwọn kura àwọn kan níbi sẹ́rìtì àwọn kura àwọn fáàbẹ̀lẹ̀ kùrán àwọn sẹ́rìtì náà gbógun lọ. ìtọ́gun ilédè ìyẹn nínú àwọn mùsùlùmí ni àwọn sẹ́rìtì náà gbógun lọ àwọn kẹfìrí òtí àwọn àlìyé ẹ̀ lọ. nígbà tó gbóyin tán Abubakar wa bá Umar wa bá Abubakar tó jẹ́ khalifa ìrẹ́ kàlífà wa tó ṣẹlẹ̀ lógun yìí tó kọ́ yẹn lómi tó kọ́ yẹn lómi nú ni o tílé bá lọ ṣẹlẹ̀ wẹ́wẹ́ ìgbà tó pa nkùrá omi ọ̀já kókùrá nìjọ sáàyè kan tó ní Umaru lọ ṣe ọlọ́fún olórí nímọ̀ràn àti tí ò ní fún olórí mọ̀ràn ìlú náà làwọn fẹ́ dàrú àbí àprotest ní àti kíníkan ní tó bá ti wà ní ẹni tó fẹ́ mú mọ́ràn ọ́ dákẹ́nu rẹ̀ tó bá ní tó lè fún ọdún sọ̀mù sí ìdọ́dọ̀ rẹ̀. àwọn kìrìsì bíi kẹ́sì khalifa tí ò fẹ́ yapa ẹ̀sìn a okura dúró ní àìsàn bí ò ṣe ràn ní ṣe. umaru sá ń sọ sá ń sọ títí tí ọkàn abákìrì lọ ibi tí umaru rọpa òtọ́ ni ti ọ̀rí. kíka kó kuraani jọ sójú kan wọ́n yẹ pé wọ́n bá tó pa àwọn kuraani jọ mi kuraani àtàhà náà ń kó lórílẹ̀ yìí. nígbà tí Abubakar wá padà gbà sí Umaru lẹ́nu lórí pa òótọ́ ní tọ́ yìí nítorí wá kù òun yẹn ni pé ta ni ó tó ṣiṣẹ́ yìí subhanallah sálá lè gbẹ́sẹ̀ ilé lọ́wọ́ ẹni kò sẹ́ni tí abakiri mẹ́ṣẹ̀ jọ náà tójú tání lọ zayd bin sábìtì ìlọ́pẹ́ látàrí ànábì gẹ̀rẹ́ tẹ kọ́ wáyé ta ọ̀dọ́ kan wà tó yanrantí nínú mọ̀ ní àgbọ́yé nípa kámọ kùránì ní híyá nídàájọ́ gbogbo ẹ̀ nígbà tó pẹ́ pé iṣẹ́ tá a gbé fún ọ rèé. Zéìdù ni kẹ́gbẹ́ òkè fún mi òkè tó ga lóróró kí n fọ́ ó sì rọrùn dúdú iṣẹ́ tó fẹ́ gbé fún mi lọ bó ní dèdè báyìí ẹni odò ọba kún àyíkò ni wọ́n ń sọ bó ni wọ́n ń pò yẹn ní ọba ní iṣẹ́ ọba ní iṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba òṣèré mọ̀ jẹ́ iṣẹ́ gbélémílé ló lágbára kò ní fẹ́ kọ́ sàlífà lẹ́nu inú bá bẹ náà sí òun ló ẹ̀dì àwọn tíìmù yẹn pẹ̀lú àwọn àtọ́sọ kó jọ wọn ni ká wọ́n Kùránì ká gbogbo tó bá wà níbo ní nǹkan tí láyà náà di táyà kábàá ti sọ kalẹ̀ ẹ̀kọ́ eléyìí ìgbéyà ara wọ ní ẹ ti pèsè ẹlẹ̀ ẹ̀mọ̀ ìgbà wọ bẹ́ẹ̀ àkùnrin ẹ̀kọ́ àwọn ọba wọ́kẹ́ ní onímọ̀ ìdíta wọ tí fẹ́ ìmí ọkọ̀ sára wọ ìmí sí mi làwọ̀ àwa làbídùn káàkiri káàkiri sẹ́yà bá ti ń sọ̀kàlà ẹnọkọ́ báyìí ẹnọkọ́ báyìí ìtọ́ bẹ́ẹ̀ ṣe é pé kọ́kọ́ gbogbo ẹ̀jọ́ sí ojú kan báyìí ìtọ́ bẹ́ẹ̀ ṣe ń gbà wọn wọ́n ní ká tó lè kọ́ àyà kan àwọn tó kọ́ sí àwọn tó wá bí inú àwọn tó ha yóò ra pọ̀ lọ́sẹ̀ wá gbogbo ẹ̀yìn tó ṣe kí ni gbogbo pé ó kéré pátá àtúnwá òbí tá a kọ́ sí tó ráìmù mọ́ra wọn tó ti ráńkọ gbogbo ẹ̀rí ẹ̀rí pé ṣe ńlá ni. iṣẹ́ nínú iṣẹ́ ńlá ti fẹ́ẹ́ ṣe. náà wọ́n á wò pé àbúbákiri kókó àjọ tójú kan àlẹ́bí ò kó jọ nítòsí yìí. ṣé kò jọ pé ó dá nǹkan ṣe lọ́wọ́ ara rẹ̀? torí pé àwọn ẹ̀mí á lo ìṣẹ̀lẹ̀ yìí ní àpèjúwe fún àlìbídí àtòlẹ̀ hasana àwọn kókòrò àǹjọ alágbèjú kan láyé ànábì abákiri ló ṣe tẹ bá gbọ́dọ̀ ilé ìkẹlẹ abẹ fi mẹsì wá ẹ sanu bàbá mẹsì wá ẹ náà. kéré tó rọrùn fáwọn ẹbí ṣẹṣẹ jù sí ni ìfẹ́kàlà xẹ́rì jàwábù nù. wọ́n ní tí ó bá yẹ pé láyé ànẹ́bí kò rọrùn láti ṣe tí ẹ bá ṣe lẹ́yìn ìgbà yẹn ò ní jẹ́ àdádálẹ̀ mu. sáré mi bá ti kójọ pé yẹ kójọ lójú kan sáyà mi bá tó sọ̀kalẹ̀ ńkọ́. kí ẹ dìde pé ní odidi kùránì pé láyà kan bá parí nǹkan sọ̀kalẹ̀ o ànẹ́bí òkè yìí tó sọ̀kalẹ̀ ààrẹ eléyìí ló yẹ pàrọ̀ àyàtúnú wà kí mi tó sọ̀kalẹ̀ láìpẹ́ bóyá ọjọ́ kan náà yìí tó sọ̀kalẹ̀ arẹlẹ̀ ìkọjá ara bá kọ́ra ló ń wà tó bá ti wá tó gbogbo ẹ̀jọ́ tó ti tó ṣé àtúntún bá kọ́ra dàrú ni. ìyẹ́pẹ́ kùránì ti ń sọ̀kalẹ̀ láyé ànábì ní òfin ọ̀sùn fún àti gbogbo ẹ ti pé ẹ̀hẹ́n àwa àlekọjọba àtọ́rọ́ àrètí ni kó ó sọ̀kalẹ̀ mọ́. àpèjúwe irú ilé pọ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àpèjúwe ẹ̀ pọ̀ sọ agbọ́dọ̀ mọ̀ bá ti fèsì fáìn bá ń lo eléyìí fún ara àwọn ọ̀nà tí yẹn lè dá nǹkan lẹ̀ ní àdádálẹ̀ eléyìí sàdádálẹ̀ ẹ pé ọ̀nà tó gbà rọrùn láyé ànábì wọ́n ṣe kí ni wọ́n ń kọ́ bẹ́ẹ̀ so kíkọ́ náà náà ń pe táyé ànábì kíkọ́ náà náà ń pe táyé èdè táyé Abubakar ṣùgbọ́n ìgbà láyé wà kó wà lójú kan ń gbà torí pé ààrẹ ti kí ni sọ̀kalẹ̀ wọn. bákan náà wà fi áàdì Usman radiyallahu ta'ala anhu nígbà tó tún dáyé Umaru lọ ó tún wá dáyé Usman náà tún fẹ́ kó Kùránì jọ sátún ní ó ti ṣe yìí nínú tíìmù tí ó fún ọ́nà yẹn zéèdù yìí náà ló tún fi so lórí ó kẹ́yà àwọn èèyàn sí àtànàlẹ́ látàyé ànábì sallallahu alayhi wa sallam ó kẹ́yà èèyàn sí ni bóun ẹ̀rẹ́ kojọ láyé ànẹ́bí àbóun ẹ̀rẹ́ kojọ láyé Usman afọ́n nígbàtí ogun dé ogun kan ni wọ́n lọ ẹbí ọ̀sẹ̀ fatumuli yamani gbẹtọ olúwa bá Usman nígbà tó ń dé látọ̀gbọ̀n kí ló ṣẹlẹ̀ lógun ẹ bí àwọn khalifa kọ̀ọ̀kan ṣe ń dé bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ ní Islam ṣe kí ni Israel sí ó ti dé àwọn ìlú tó pọ̀ kíníkan asibiri jẹ́ àbí lọ́ọ̀gá àwọn kíníkan jáni jáni ìlú ti lọ jagun yẹn oríṣiríṣi yẹn ti wọ ní ẹ̀sìn oríṣiríṣi èdè tábánà lárúbá lárúbá ẹ̀kọ́ oríṣiríṣi àwọn ìdílé ló wà nù lárúbá tí dáírẹ́tì wọn yàtọ̀ láàjà wọn yàtọ̀ àti táwọn sọ yorùbá yorùbá ẹ̀kọ́ oríṣiríṣi yorùbá lání àní yorùbá ìlàjẹ àní ìjẹ̀bú alájẹ̀bú ló kọ́ sọ pé àwọn wà bí àní gbóná àní ẹ̀gbá àní jẹ̀ṣà ẹ a ní àwórì gbogbo ẹ náà kí ni gbogbo wa náà yorùbá náà ni yorùbá náà ló wá ti rọ́nà lárúbáwá wọ́n wá pàdé lógun ọ̀pọ̀lọpọ̀ ìdílé náà ló ti wá ní ẹ̀sìn sílẹ̀ ìwọ́n wá kírun yóò ti ka kùránì pé yàtọ̀ sílẹ̀ yìí ní wọ́n máa ń takura wọn òun ni wọ́n ka yìí ẹgbẹ́tẹ́ lè máa tẹ̀lé yorùbá ni wọ́n sàáyé kó takò pé ah, sọ́ǹbù wa ni àbí òun ni wọ́n sọ yìí <laughs> àyúrẹ́ ẹ̀kọ́ ni òye ìrìnà tó yẹ pé tó sọ ráì ẹni tó ṣẹlẹ̀ nu nígbà tó gbé tán bí òṣèlú fún yamani rọ̀dí alàtàhálà àni òbúṣe wá bá Usman ilẹ̀ Usman tètè lépa báyìí ọmọ yìí o kí ìtìláàbù tó fún wọn káko ṣe fún àwọn yẹ̀wúrí àdìkíní àti nàfọ́rọ́ ẹni tó ṣẹlẹ̀ lógun yìí lágbára o. ni Usman náà nìkan gba Kùránì oríṣiríṣi ilé kọ̀ọ̀kan ẹ̀rí ó sì àkójọ bí lógàtí Quraish kòtòrò lóbi àkùrẹ́ṣì ni ó wá yan zayd bin sábì zayd bin sábì tì ó wá yan ansori ló wá yan mẹ́ta mẹ́ta jẹ́ ọmọ mẹ́ka ìtọ́lédè yìí ni títí tí bàbá ìjọba ẹni ká bó ti wà lóde ṣùgbọ́n tí ìdílé òbí ti olórí wọn. lórí aláta àlà àná wọn wá kọjọ ẹgbẹ́ tó dé bá ti wọra wọn bẹ́ẹ̀ ìkànlẹ̀ ìbísí olórí tó bá pọ́pùlà iná ló ṣẹlẹ̀ ńlẹ̀ yorùbá o ìwé yorùbá tá ń ka tu èdè wọn ẹbí kọ́ èdè ọ̀yọ́ náà pẹ̀lú èyí òkú gbogbo àjọ èyí tó lè jáfe ju ètò súnmọ́ wa nù tẹ́tọ́ bá fi tẹ̀lé nílé kẹ́kọ́ bóyá àwọn ìjẹta ni àbí ìkàrí àyíwá o àyókò ní ọ̀gá èyí tẹ́ ń kọ́ ayé ètò Yorùbá o ọ̀tẹ́ ti fi tó kó gbogbo wọn láti fi kọ́ tí gbogbo wọn mọ̀ kò sẹ́ni tí ò gbọ́ dédé ọ̀yọ́ gbogbo àlámọ̀ gbogbo ìdílé rẹ̀ náà kéde pé tó ń kà tẹ́lẹ̀ ẹ̀rọ dùdùbọ́n ń kálukú ń fi lájà rẹ̀ dégé ni ibi ń kà. ẹ wá rí nígbà tó ṣe é ṣe iṣẹ́ iṣẹ́ takuntakun ni ẹ̀tún ohun tó ṣe láyé sáníyé lẹ́yìn ọ̀túnmáyìn. a ní Usman wa sun atún àmì máa tó fi rí sí Usman gbọ́dọ̀ lè sun àwọn yòókù. kéèyàn là ń lò mẹ́ni àtúntàbẹ̀ tàṣán sọ àbá oríṣiríṣi kẹ́tẹ́ oṣù gbogbo ẹ̀ wá fún torí pé gbà tó bẹ kójọ tẹ́lẹ̀ ọwọ́ fáwọn ọwọ́ Hafsa ọmọ Umar ló ti gbà ẹ̀fọ́ Umar ló ṣèjọba tán kí fún tó dórí khalifa ó wá mú kọ́pì kan ó gbé e lọ́dọ̀ Hafsa ìkẹwà lọ́dọ̀ imam tó rà al-khalifa Uthman ìyẹn ní pẹ̀lú mushaf imam ìbẹ̀rẹ̀ tó wá ń tẹ́ǹdì nusra fi hàn lókọ̀ eléyìí ni ahmed tonesi ẹ̀rí pé tabarí kùránì rọ́sùmù kí ni wọ́n ń kọ́ sí rọ́sùmù arosmul usmani lẹ́wọ̀n ìtọ́kọ sí gbogbo ẹ̀yìn koran kó sì ọláyé usmani. ìwọ alẹ́ lọ ka náà wọlé kiri kan ká eléyìí tí wàá jẹ́ bẹ́ẹ̀. ìwọ lọ gbé laka ìdẹ́gbẹ́ kan tó pé tán sábà ń tẹ́ lé lórí mi. wàmọ́ ní alfa bímọ ahada aléhu la ọ̀ni alẹ́ ìlú yẹ kó jẹ́ aléhu bí dé wọlé akọ̀yẹ sábà náà nù ó ó jẹ́ wà látọ̀yà rẹ̀ bí nù rọ́ọ̀sùn usmani bó ti wà nù ọ̀wọ̀rọ̀ ti jẹ́. àbí ẹni bá ti fọmọ sí lórí òkè ẹ ìyẹn ló bàtẹ pé ní àwọn ìyẹn lé nígbà tó ń ṣe dífẹ́ ọ̀rọ̀ kọ̀ǹpútà ètò àjẹ pé ayé àkùrá ni ẹ̀rí pé wọ́n fẹ́ gbé bó ti wà bẹ́ẹ̀ because àwọn káàtó kan bí rọ́ọ̀tù òṣùwọ̀n ní ọ lè rí tẹ́ ń kọ̀ǹpútà kó lẹ́kí ni ó wà bẹ́ẹ̀ wọ́n ti pé máa ń kásílà tó bá débi ayé àkùrá ni wọ́n lọ kọ́pì ẹ̀ wá ń jù síbẹ̀ ni torí pé kò sí kò kọ̀ǹpútà gan ò mọ́ ọ á pòfẹ́sọ̀ jù bẹ́ẹ̀ lọ́ọ́ di lóge àgọ́ ọ̀lẹ́ fọ́ọ̀tì kẹ̀kẹ́ ń bẹ torí pé tàwọn kì í ẹ sọ ábà ni ilẹ̀ ló mọ̀ ọ́rọ̀ pé òun bá rìṣà àti kẹlẹ́ ní oṣù tó yẹ bẹ́ẹ̀ irú ìta àti ìtàkùn wa man ahada bima wa man awfa bima ahada aléhù la aléhù aléhì ni aléhù lọ́ọ̀rì bẹ́ẹ̀ bọ́sì ló wọ̀rọ̀ kánú ọ̀gbọ̀rọ̀ kó wọ́n kọ ní aléhì kéèyàn bá fẹ́ ṣègbè níwájú ọlọ́run lórí pé ó ti yí kọ̀ọ̀lá ní padà nìyí àwọn ẹsẹ takuntakun tó ṣe é lò ṣe ni rọ̀bí aláàtọ̀ aláàánú ìṣẹ́ ńlá ni. a ní wàlámà máta nígbà tó kú kọ́lá Abu Huraira Abu Huraira ní máta habur azil umma a àfáàgbà umma yìí lọ àfáàgbà níta ní pé Abu Huraira. wà á sọ lọ́wọ́ àyẹ́jẹ́ rafi ibn Abbas khalfan. tó kọ́lọ̀ kó bá fi ibn Abbas ṣe khalfu rẹ̀ àbí kálàfà ẹni tí ó rọ́pò rẹ̀ ẹgbẹ́ ibùdó Abbas náà ìkànnì gbogbo ibùdó Abbas nígbà tá níbi kú àwọn kíkà mẹ́ni ọ̀dà twenty ibùdó Umar abdullahi ibùdó Umar abdullahi ibùdó Amr ibùdó Asi Zayd eh, ibùdó ah, Usama ibùdó Zayd ṣé àwọn sàhábà bẹ́ẹ̀ pé ọ̀dọ́ ọ̀dọ́ ni gbogbo wa ń gbà wọ́n sì jẹ́ akọni fún ọmọ yìí. wọ́n ní wàjá àfil musnad wọ́n nínú musnadu al-imam ahmad àti sunanu tirmidhi àti sunanu ibn majah anna nabiya sallam qala ana nabi sallallahu alaihi wa afradukum zayd ibn thabit zayd ibn thabit òun ni ọmọ ogójú. wàmínà ajílẹ̀ àti ṣahádà tó nàbàwí yá látara ṣahádà ànábì tọrọ ìbárinlẹ̀ ọmọ pé ní ṣahádà tánàbì tó ń ṣe dùn yìí kò sí ṣahádà kan tó tó mọ́lẹ́ nì lọ́rọ̀ ẹ̀sìn àbí ọ̀nà àkọ́dà ah, lágbájá níbi ìṣẹ̀ríà gbà kínníkan gbà kínníkan tí wọ́n lè tẹ́ni tánàbì sọ pé ní àfọ̀rọ̀dù kò ṣe ìdù olómọ kínní jù olómọ ogún jù. شهادة اللقران اللقراء إلي سنبي وهذه الميزة العلمية اللقراء ميزة ألا إما توقف سيدوي فإن الإمام الشافعي نحى نحوه الإمام الشافعي أبونا إليني الإمام رحبي نمت رحبي ẹ̀ẹ́dẹ́gbà bá ń kọrin wọn níbi ẹgbẹ́ tí mo rí yẹn wá ní. ẹgbẹ́ inú àwọn tó tún mọ mìírọ́sù gan ọmọ fàárọ̀ ìdù gan ni alimami shafi'iyu muhammad bin idris rahimahullahu ta'ala wa mala ila akwalihi alimami shafi'i wọn fi síbi ọ̀rọ̀ zayd ومواقفه وموافقة له بعد التحر والاجتهاد وإمعان النظر lẹ́yìn ìgbà tó bá ti tọpinpin tọpinpin ẹ̀rí pé ibi tó bá padà fọ́ọ̀lù sí ibi tí zayd bin sáfìtì lọ ni. wọ́n ní abal hadith hadith ìta kàlí kété atúmín hadith tawil kété tánàbí sọ ń bí nìkan hadith tó ogun ni wọ́n kàrà mú díẹ̀ ń bẹ̀ ní bí ẹ bó ti wá nu Tirmidhi sínú nàta ibùdó mẹ́jà bìláwù ẹni bó ti wá ń bẹ̀rẹ̀ pé àníbà mùsùlùmí sọ̀rọ̀ sọ́nà sọ́wọ́ ìpínní Abubakar ẹni pé ẹni tó láàánú jù nínú ọmọ yìí sani Abubakar Siddiq tí ò sí rẹ nínú àlè ọmọ yìí kò sí rẹ abali rẹ kò sí rẹ Abubakar subhanallah akọni ni Abubakar ìbẹ̀rẹ̀ tó mọ̀ pé orí náà ṣe àwọn ah, títí ẹ̀ láàbá sọ fún wọn ní àmọ́ tó ń ṣe kí ẹ ta sí Abubakar à ibi tẹ́ ẹ lọ yìí èyí lóògùn èrè àná Abubakar Siddiq nígbà anábà mọ́tò sọ́lá gan nífẹ̀ẹ́ rẹ̀ gan anábì nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀ńtà anábì nífẹ̀ẹ́ ju àwọn oníṣèlú ó ní ìyàwó Aisha nínú àwọn ọkùnrin kó ní bàbá rẹ̀ anábì nífẹ̀ẹ́ rẹ̀ gan abakiri imani rẹ lagbara odó nabi, ani anabi ò pẹ nìkan kẹsẹ ti yẹn rí ilà kánàlá ò kábọà àbí kókó ronú sí ilà ababakiri ababakiri nìkan irú mọ́ni ababakiri ah sọfánàlá ah, ó sọ wọn ẹ pé sábà ní nǹkan tó wọn a sì lérí kò sí kó tẹ máa ronú pé kí lọ gbó ayé òun àtàlẹ́bí jọ ń bọ̀ ọdún méjì náírà níbi gbà lọ́wọ́ rẹ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ jọ ń bọ̀ tẹ pé ọ̀rẹ́ tí ò sàn kálá ni tó wá sọ lónìí ẹ̀ka kan pa kó tẹ kọ́kọ́ fẹ́rí fáì pé ah, kí ni ló ṣẹlẹ̀ lẹ bó lọ fi ló ṣẹlẹ̀ tiẹ̀ ànẹ́bí ló ń dà ànẹ́bí òdìmẹ́ ní kó kò bá rọ́ lọ́wọ́ ànẹ́bí rí jẹ́tọ́ ànẹ́bí lọ sẹ́mọ̀ lọ sẹ́mọ̀ ọdẹ abákìrì ló pé ẹlámẹ́bí sọ ó sọ ẹ ó sọ náà nù à ah! ó ti gbà náà ọtí ẹ̀ wọ́n pé tó rọrùn ẹni sẹ́lẹ̀ yẹn gẹ́gẹ́ bí wọ́n ní fìdíkì. subhanallah ní ti ìnáwó níbi protest ní ti àánú pẹ̀lú àlàrà bákìrì wọn aṣáàdùn fìdí ní láì Umar ẹni tó lé lórí ẹ̀sìn ọlọ́run Umar lọ umar alfaruk àbí àbá faruk àbá nàrẹ rẹ ẹnà rẹ jọ umar alfaruk ìyẹn bẹ́ẹ̀ ni tí ló ráyè lọ́dọ̀ ẹ̀ yóò yàn yóò pa adọ́kẹ́gbẹ́ kan báyìí ẹ mọ̀ kéyìn ò ráyè jòkó ń bì subhanallah. wọ́n tún pè ní alimuhadaf. kí wọ́n pè muhadaf ni pé ntí mo rú bá rí nígbà máa ń jẹ ntọ́lọ́run tọ́lọ́run ṣe kí ni ọ̀fẹ́ bẹ́ẹ̀ mo kí bùkẹ́ wọn rògbà ẹ̀jẹ̀ àrí báyìí mo rò rí afọ̀yàwó ànábì ó ti jẹ́ afọ̀yàwó ah, ànábì mọ́ jáde báyìí ayájá bó ti sọ̀ kalẹ̀. nígbà tó kọjá ogun bá dèrò ọmọ ẹrú ànábì bó láti àwọn ẹrú yìí abatẹlẹ asanu mi ẹ ẹ mọ pé ìpínlẹ̀ kòrèṣì náà ni wọn ẹ alákẹ́ náà ni wọn ẹlòmíì ọmọ ẹ̀gbọ́n abalagbèjà lè lè wá mi ọmọ àbúrò abalagbèjà lè ọmọ òrùn náà àní mo tẹ̀lé bẹ́ẹ̀ ká fún wọn lẹ̀ ká ṣe wọ́n bọ́ fẹ́fẹ́ sojú. sọfàánàlá ẹ̀ ọ́ anẹ́bí anẹ́bí ni sọ́rí wọ́n ọmọ àbúrò ọ̀rẹ́ ni fi jọ. ẹ̀ dàbí ọ̀rọ̀ anẹ́bí Ibrahim ló sàdàkà ọlọ́run ó dàbí tànẹ́bí wa Ìsá. pé ah, ẹrú rẹ náà ní ẹran ọlọ́run. láàárín ọmọrù wọn rẹ níbi jọ ẹ dàbí anábì inú ọbìlà àtàfàrẹ aláàlárí mílẹ̀ káfíìrì náà ìgbà yàrá. bẹ́ẹ̀ ni ti musa náà ànábì yẹ kẹ́ méjèèjì náà ìtẹ̀ ẹ̀sọ́ da ìtàlẹ̀ ìfẹ́ fàyọ̀nù ẹ̀wọ̀ lórí. ẹ̀rú tí o bá ti bára yọ ẹ̀dá kẹwọ́ lẹ́yìn sọ̀hún ìtẹ̀ ẹ̀sọ́ da ọgbà náà fi fèsì fi sani abubakar abantu ẹni tí a ní eléyìí a ní túlẹ̀ àmọ́ lùmọ̀dínà tó ti mọ nǹkan ká ọ̀yà pọ̀ wọn òjò tó bá mọ̀ ọ́ gbọ́ ló kó ẹrú wọ́n padà sí mọ́ta padà eléyìí a nabi, ewu báyìí náà tú lágbájá lẹ́yìn. aya bá sọ kalẹ̀ máa kánà lì nàbí aya kúnà láwù asọ̀rọ̀ àlejò ti gbọ́dọ̀ mẹ́mẹ́rù hàtà yóò ti kí náà fìlà àdì kí èsì wọn bọ́dọ̀ ẹ̀ sọ́dọ̀ Umaru ilé wa kọ́ ọ anabi náà ká ipá lẹ́bi ní ìbẹ̀lì Umaru ni wàá fẹ́ jẹ́ tẹ́tẹ́ bá ń gbọ́ ìṣesí ẹ̀sọ́ àbà kẹ́ mọ̀ sí tẹ́lẹ̀ ìlú tẹ́lẹ̀ àbí tẹ́lẹ̀ ìlú ju tẹ́lẹ̀ ìlú sàkánàlá ìkọ́tà yìí bá jẹ́ akọni mí lẹ́fẹ́ sọ lára wọn wọn wá ní gẹ́gẹ́ ìjọba yẹn kẹ́ kékeré wá tẹ̀ lọ́wọ́ ẹ̀ wá capitalize lórí yẹn ìgbà sábẹ́ ni wọ́n ń ṣe kínní ọ̀gbọ́n àbá rẹ̀ tí kò rẹ̀ kọ́wá wo tẹ́ sọ́ọ́ bá ń ṣe ọ́ rí pé lè ó kú ọ́ kò sí tirẹ́là kò ní gbà ọ́ wá kẹ́rin rí nǹkan kínkìnkì rí wà pé yẹn rú nǹkan ńláńlá tí kínkìnkì wá jábọ́ lẹ̀ wá ń lọ pé nǹkan jábọ́ àtẹ̀yìndẹ́ ẹ̀rí ti ń rú. akin umar ó ṣe wá wá jó ní déédéé ó jó ní déédéé mí ìlà fẹ́ lọ́rọ̀ rẹ̀ tó ń gbàgbẹ̀rẹ́ níbi ẹ̀sìn ọlọ́run ọ̀rẹ́ káfọ́ dọ̀ ọ̀rọ̀ ọlọ́run falẹ̀. wàsídàkùn haya usman táwa ń sọ haya ìtìjú ká usman tó lékè ká mbẹ. olówó ni o ẹ̀fọ́ olówó ló máa ń yàtá lọ́dọ̀ tiwa kí ni ìyẹn bá bẹ́ẹ̀ olólówó àti ẹ̀mọ́ lẹ́ẹ̀ máa sílẹ̀ nítorí èlò tó lé ní lọ́wọ́ olówó ni máa ń mú ní èlì tìjú wọn láwùjọ tiwa yìí. Osman ní owó ìtìjú tó wá pọ̀ ìtìjú pọ̀ àlẹ́yìn fún lọ́mọ kan tó fún níbi àlẹ́yìn fún ọmọ Abubakar ó fún ọmọ ọmọ ó tó fún Osman lọ́mọ ìkẹ́kọ̀ọ́ tó fún mi ẹni tó bá ti yọnu sọ̀rọ̀ sábà ìta ní yọnu sí àwọn àna ànẹ́bí nìyẹn bí pé tó jẹ́ tàbí ẹ tó jáde pé ẹ àtúnábì yọ̀ ń lọ àtọ́wọ́n fún mi ẹni tí ò da ẹ tó kan abakiri wọlé Umaru wọlé ẹ máa wọ ọ̀pọ̀lọpọ̀ àdìsí wọ́n sì ti mọ wọlé náà àti sọ fún wa kàn lọ́dọ̀ ànábì bọ́ọ̀lì bí wọlé wọ́n sì ti mọ sábà rí náà nìyẹn abakiri wọlé Umaru dẹ́gẹ́ni wọlé nígbà tí Usman wọlé àrẹ bá jókòó dáadáa ó bá jókòó dáa yẹn ti wọlé àtẹ̀kẹ́ máa ti bẹ́ẹ̀ ti jókòó rè bẹ́ẹ̀ Usman wa wọlé ẹ tó jókòó jókòó àrẹ mi à ẹ ń jẹ́ ń tijú ẹ ń tọ́lọ́ sí amẹ́lẹ́kà ń tijú Usman. ó náwó débi pé ànábì ṣe àdúrà kan á ní òun àdúrà yìí lékè ń kà nígbà tó Usman náwó lógun Tabuk ó ná owó yìí ó ní ìràkúnmí tó gbélẹ̀ àtúnjẹ tó ń jẹ àti gbé ó tún ra kànga bí wípé gbogbo ara mọ̀dínà mọ̀ mú nígbà tí ó sọ mi àwọn ìfẹ́ máa dọ́ra Usmana mọ amílà badal yawm subhanallah gbogbo tí Usman bá ṣe lẹ́sẹ̀ látòní lọ olóòní jò lára mọ́ ẹ̀yin wọn àtọkẹ́ yẹn Usman nígbà tó délé oyè ó fẹ́ nìkan tí kò irú táyà máa ń dojú wọn náà wọn náà ń sìn tó fa àwọn ìròyìn kàwárí jẹ́ nípa Usman lo wọn fi fámìlì ẹ̀ tí kò ṣe kíní kan. ẹ wo kí kò tẹ́ ní wà ká níbi tó kú ni. fẹ́nìkan bá tẹ̀ wá jọ yẹn túmọ̀ pé ẹbí rò gbọ́dọ̀ débẹ̀ mọ́ ìròrí tí ò dá lẹ́nu nígbà tẹ́nìkan jẹ gọ́fúnà ọ̀sẹ̀ àbí wọ́n tó ọmọ rẹ̀ bá lọ nínú ẹ̀tọ́ kọ́lífà tó bá mú nílùú ayẹmọ tí ó ṣẹlẹ̀ ọmọ rẹ̀ ló gbé títẹ̀ tó máa tiẹ̀ náà nígbà tó wá di nílùú ọmọ tiẹ̀ gbọ́dọ̀ máa rùn àní ìròrí burúkú ni ó gbé kíní kan lẹ̀fẹ́ tó bá ti ní ọmọ tiẹ̀ náà sì ní kí ló ní kọ́ ọmọ tiẹ̀ náà máa débẹ̀. ọmọ àbúrò bàbá rẹ ní ó ti sọ́ di ìrẹ́ wọn ó ti sọ́ dẹ́bí wọn. káyí pé èèyàn lò lọ́nà lọ́dọ̀ àlè ok ẹni bó ti wá lọ akọrọ òun ní kìtàbí la Ubay ibn Ka'b lẹ́yìn tó mọ kuraani ká Ubay ibn Ka'b Ubay ibn Ka'b nígbà tí ọmọdún láyé ọmọdún pé àtàwọn kìtàrà wí fáwọn èèyàn ẹ káwọn èèyàn jọ pé adẹ́sẹ̀ ń kílẹ̀ yẹn lọ yóò bá mu ẹ̀ ń pariwo dé wáyé lọ́wọ́ lẹ́yìn tó mọ Ubay ibn Ka'b àti tẹ̀mí mu dárí tẹ̀mí ibn Aws àdàrí radiyallahu anhum ajma'in anabi wà ní ọ̀dọ̀ àbí ọba ibùn kábí wà lọ́dọ̀ anabi jọ kàn anabi wà ní jẹ́ ọmọ àyà kan tó tóbi jùlọ tó ti wà lọ́dọ̀ ọ̀dọ̀ bọ́sẹ̀ wáyé. ọba ibùn kábí ó ní ayatul kursi anabi wà gba láyà kọ́ni gba láyà kan ló yàn kí yàn kọ́ àlìyàní àkàlẹ̀ ẹ̀lì yá abalmúnzir abalmúnzir ìmọ̀ rẹ̀ yìí sẹ́kẹ̀ẹ́ báyà kúrò àdékọ̀tò kò sí mi sẹ́kẹ̀ẹ́ anabi ò ti sọ fún rí. wọn ní báyìí fún káàbù ka kùránì kẹ kùránì ká ẹ̀rí. bákan náà ó ní wà àlámùhùn bil halal wal haram kí wọ́n á mọ halal àti haram táwọn tó ń ṣe rí alẹ́ ni muhazu bin jabali ọmọ jabali ní tòótọ́ òkè òkè awokọ̀rọ̀ ọmọ òkè ni muhazu sọ̀hánàlá anábì tí àwọn ẹ̀yìn tí àwọn yẹn bá ń wà lójẹ́ náà ẹ̀rí ipò táwọn onímọ̀ bá wà lè jẹ́rẹ̀ ipò mọ̀ àti òtún wọn tiwọn níwà kíwájú tiwọn ní òtún wa ó mọ òfin ọlọ́wọ́n bá gẹ̀. ẹ máa wò pé títa ló wá jura wọn lọ́ba yìí náà. wa afraduhum Zayd ibn Thabit ibi tí afraduhum Zayd ibn Thabit ti wájà rẹ̀ fẹ́ ẹni tó mọ ọ̀rọ̀ ogun Zayd ọmọ Thabit ẹ wá gbogbo nǹkan mèremère ta ní Zayd ti ṣe kókóra níjọ́ àbí ṣe àrólé nígbà táwọn khalifa ń jáde lọ. àwọn iyì àwọn sọ̀rọ̀ ni. wà alámù náà wà aminu abel umma ẹni wọ́n ní aminu abel umma pé àtà ah, ló ní àmọ́ ẹni jù nínú gbogbo umma yìí. wọ́n náà ní kí ni ẹ́ abu obeida bin jarah amir bin jarah nínú àwọn tágbàwé alìjẹ́nu náà àmínú afẹ́lẹ́ ogun tọ́wọ́n ní ká máa sọ wọn sábà lọ́mí ìlàbẹ̀ ẹ̀fẹ́ dá káwá tó débi ká tó ń fa lọ́wájú ká débi hafiba afẹ́lẹ́ ogun abu huraira abdulrahman bin sakhar ẹ̀rí alimọ̀tulùm ẹni táwọn yẹn sábò sí fún lẹ́nìí. Abu Huraira nìkan ni àyìn mi tọrọ fún ni bẹ́ẹ̀ kọ́ mọ ẹni tó bá ti mọ̀ kọ́ mọ ọmọ bẹ́ẹ̀ àwọn ẹni ńjọ ló gbà tìlá ọ̀nà tó fẹ́ àmọ́ gbogbo àdìsí o èyẹ ní òun jòkó sí mọ́ṣáláṣí ẹ̀rí gbogbo táwọn ẹni sọ kí ṣe kí ni lẹ́yìn kó lójú kòkòrò àti kọ àlébi tó ń ṣàdúrà fún ṣé wọn ò mọ iye àdúrà táwọn ẹni bá ṣe ni àwọn akẹ́kọ̀ọ́ kó àtàwọn òyìnbó kọ́ àtàwọn ọ̀tá ìsìláàmù ọkọ̀ gbogbo ẹ̀jọ́ wọn lọ nímọ̀ wọn sọ̀tàn wọn ní tẹ̀lé ń sọ ọ̀bùn àsáábà. ìtàn náà ẹ̀dá àpẹjẹ àárí o tá ń kọ́ wọn ní ìwọ nìkan náà sá lọ gbọdọ̀ mọ̀ mọ́. <laughs> ní gbé jáde ọmọ ẹ̀dá sílẹ̀ látàrí ìjọ lọ́lọ́run ti kọ́ wa ní dáhùn ẹ̀rí lọ́mọdé bá mú nǹkan wá ìtàbí yẹn á tún bùrọ̀ á nà kún nǹkan tó sọ ọ̀dẹ̀kì níṣẹ́ sọ yìí kí ni evidence yìí bẹ́ẹ̀ kò tọ́ lẹ́ ń wí. so àfà níṣẹ́ sọ iwájú òtọ́ ni ẹja á rí tíra tẹ́ ti kọ́ yìí tá a sì rí náà ẹ́ àmọ́ kò lórí kò lódì yẹn pé ibùdó tẹ́míyá lẹ́tà kínní lẹ́tà sálàfà àwọn ọmọdé ń jẹ́ báwọn náà. kọ́lọ́n kó ṣàánú wa èyí ta sọ̀rọ̀ sàhábà o tí o bá fẹ́ ní ègbón tí o bá fẹ́ kó tiẹ̀ àbí àwọn sàhábà àti àní yìí ni wọ́n ẹnì kan ni wọ́n kò sí àṣàdà nínú wọn ẹgbẹ́ àtàrí síbi kan ẹ̀yà àwọn ẹ̀sà síbi kan kò sẹ́sà náà sàhábà ẹ̀sàdà àṣàdà nù gbàdúrà yà ojúlówó tán àwọn ẹ̀sà wà láwọn eléyìí ọ̀wá ń kó wọn mọ̀ ní àti kí wàá nu wọn ẹni tó wá jẹ́ mọ̀lẹ́bí yìí wọ́n lè káka Abdullahi Abdullahi ibùdó báyìí wọ́n lè káka kúnà sọ́ọ́bà. ìtàkìtà ní ìtẹ́ǹkà ẹ̀yà àjáwọ́ ń bẹ́ẹ̀ wani wa almu'allif lam yati minhu illa bima ta'allaqa bil bab almu'allif enti o tira tan kai ko kun gwa di ti wa afin to kan onen toro sani zaid fi afradukum zaid ibn sabit falo se tira al hajar al náà lẹ́ànáwó ṣahádà tó lè ṣe ìdí ìgbìmọ̀ sábìt torí pé eléyìí jẹ́ ṣahádà tó júwe táwọn gbà lé lọ sáànà bíi fi rinlẹ̀ fún ìjẹ́ ìfàn fi rinlẹ̀ fún zayd ọmọtani mọ̀sábìt lẹ́ànáwó àhàlámọ̀ mọ̀kàkọ̀bínà fìlìmọ̀wárí nínú àtàwọn ẹni bá sọ̀rọ̀ ńjọ́ náà lọ ẹ̀yàn sọ̀hábà ẹni tó mọ̀ mìíràn sùn fàyókàtọ̀ ánìwò àyẹ̀rù jìrú wàyóríjà eléyìí ìdàlẹ̀ ìṣẹ̀láàfù ìyẹn pé àwọn gbọ́rọ̀ mìíràn fẹlẹ́nu ẹ̀ tí ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ takura á lè sẹ́rí sọ́dọ̀ ẹ̀ wàlídà sámẹ́dà àkọwálà wùlì ìmáàmù Ṣáfi'í wàrọ̀jáhà àlà gáìrì ha torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́tòkà ìmáàmù Ṣáfi'í wọn padà sọ́dọ̀ ta ni bẹ́ẹ̀ ọmọ ẹ̀ fáàbì wọ́n ti máa fi rìn níbẹ̀. هذا الحديث الحديث أعل بالإرسال يبقى يتواجه كان حديث mọ̀rẹ́sálù ọ̀záìlìkà ń na àbà kìláàbà nítorí pé àbá kìláàbà yìí wàyí kánà fẹ́mi amin aná ìdáta àhàdìs ó wá dìé lo ló gbọ́ ọmọ ló anas anas nígbà a bá àwọn èèkan àmẹ́nu bá anas ọmọ ọ̀dọ̀ anabi ìyẹn dúró tó fọdún ọmọ gba ni bóòlù fọ gbogbo bá kò ní kò nígbà tó kó délé máa lọ káàkiri. náà abókè lábàáyé ọmọ kéwù tínú jẹ anas tàbí ìlú ẹ wá ní bó ti yẹ pé ní ọ̀pọ̀lọpọ̀ hadisi ló gbà lẹ́nu anas ani illa annahu lam yasma minhu hadha alhadith hadith li yukasimbe subhanallah àwọn abu verifa verifa gba mi o pe ah, hadith bayo simbe ògbélé lẹ́lẹ́ pé a yẹ pé àfa rẹ̀ ni fọyàkùnù mursala aw munqati'a ẹ ká pẹ́ ní hadith mursal àbí ká pẹ́ ní hadith munqati' munqati' gbogbo hadith tó bá kọ́t ìnàfà mọ́ lo munqati' gbogbo hadith tó bá kọ́t ìnàfẹ́ òbí tó ti kọ́t wọ́n wọn tàbá ọba ní ìṣe kọ́ọ̀tù ká sàábé ní òsì kínní ní òsì ń bẹ̀ sàábé àápè yẹn ní kínní mọ̀rẹ́sàlù. amílẹ̀ wọn ní mọ̀ ń gbà wọn ó jẹ́ mú kọ́tì àfi kó lọ kọ́tì láàrin ẹgbẹ́ ọwọ́ bẹ̀rẹ̀ sanadi ló ti bẹ̀rẹ̀ wọ́n ní mọ̀ alákùn ẹgbẹ́ ṣe ni méjì kọ́tì tẹ̀léra wọ́n ní mọ́dọ́lù gbogbo ẹ̀ lórúkọ tó gbogbo ọ̀rẹ́ tá a sọ yìí nínú àdéhùn ìdọ̀ ayé fún mi. náà wọ́n ní lakin kọ́lá ni mọ̀ alifu tẹ̀lẹ́kìs ṣùgbọ́n àlìmọ́ bùnú bùnú hajar asọ́nitọ́ àkẹ́lẹ́ tẹ̀lẹ́kìs alhabib tíra àwọn kan ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ṣùgbọ́n àdìsí mọ́mù tí rímí sísọ haare àti hatim àti bínú ìbánu wọ́láwù tọ̀rí kùn ókòrò and anas ẹ wọ́n wo ṣé ni eléyìí la ló lọ́rọ̀ nínú títa nígbà wa àbúkìláàbà lọ́dọ̀ anas wọ́n ṣùgbọ́n ṣé níbi tó wà sí èdè pé àbúkìláàbà ló gbọ̀n wá látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ anas bákan náà àkàràjà àtìrìmìbì tìrìmìbì gbà yóò náà wà wà rọ́jà abúnumọ̀wá wà gáírù anáwó mọ̀wùsùlù àwọn akókè yẹn mọ̀ òṣùlù ni kò sí tó lé kíni tó kọ́ sí mẹ́ ẹ mọ̀ wo wọ́n ní yẹn mọ̀ òṣùlù ni àìpé ìkẹ́kọ̀ọ́ ìkẹ́kọ̀ọ́ kíni kọ́ أما دار قطني أريم دار قطني البيعة والخطيفة رجعوا أنا الموصول منه ذكر أبي عبيدة والباقي مرسل أما أفابي Dárúkútùní Bayhaqi al-Khatib al-Baghdadi á ní ìtọ́jẹ́ mọ̀ọ́sọ́ tí ó kọ́ òní tí ó jẹ́ pé amẹ́ṣẹ́ Abu Ubayda ń bẹ̀ gbọ́n yòókù mursalu ni ìyẹn náà àfáà ń fi wọ́n pé ní àdìsí sí ní ìpínlẹ̀ ajé pé tí ò bá tiẹ̀ jẹ́ ráǹkì tó ga jù tí ń ṣe kí ni sọ̀hẹ́yì kí ni ó jẹun ó jẹ́ hasan wọ́n tọ́ ẹ pé èyí ti àbíkè lábàáyé nìkan láàrin tí ò sí mi kí ni ó jẹ́ mursal ìmúrísàlù sí ìrìnkan nínú hadith da'if hadith da'if ló ní rẹ̀ jù murital mudol mu'allaq mu'ani'an uh, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ munkar shab wọ́n wá kàn sọ pé hadith da'if àwọn aládìí sọ pé kí ni dọ́àfù rẹ̀ afẹ́ mọ ìwé àwọn tó ṣẹlẹ̀ àbí tábà ó rẹ̀ ẹgbẹ́ yorùbá náà irú àrẹ wo ní ṣe o àti sọ ìbò rẹ̀ ní àrẹ tó ní ní ni àbí àbí ní irun àyíkó ní dọ́àfọ́ hadith àrùn ni àwọn aládìsí ó náà pé kí ni àrùn ti ń ṣe bí ṣùgbọ́n nígbà kan fẹ́ wọn pé ó sáré ti rẹ̀ kò lálàáfíà ni. ẹ̀ pé dókítà ń sọ fẹ́ tírìtì ẹ̀ ó rẹ̀ lásán kọ́ńtẹ̀ irú ààrẹ oníṣe kí ni ní ṣe ni. al-khilaf bayna al-ulama fi masail al-fara'id qalil a ní ìyapa tó wà láàrin àwọn àfa lórí ọ̀rọ̀ ogun ó wàkọ̀lílù mọ̀júdù fi màsà ilé ìdẹ́tí lamtuskar fi quran karim ibi tó ti ti wáyé náà ni àwọn èyí tí quran ò mẹ́ńṣàn ẹ̀rí pé nígbà tá a kọ̀rọ̀ ogun àwọn tá a ti rí apá kéré àbí níbo ni apá bí mọ́sálà o. òkè hàn mí bẹ́ẹ̀ tá a sọ mí bẹ́ẹ̀ tá a dé bẹ́ẹ̀ irun mọ́sálà ẹ̀rú òkè tọ́gà rẹ̀ kú tí ò sẹ́ni tó jẹ pé ẹrú lè jẹ ogún àbí kò lè jẹ àbí kùránù mẹ́ṣẹ̀ yìí. àbúrò kẹ̀mí lè jogún láàrin ara wọn ẹ̀rù fi kùránù yìnyín yóò kàn á lọ títí. eré tó kàn án ni grandfather àtàwọn ọmọ yóò kú ṣé grandfather àtàwọn ọmọ yóò kú ṣé tí ọmọ yòókù bá pẹ̀lú grandfather sọ́ni jọjogún bàbá bàbá ayé àbá nìkan ni ó jẹ tí ó rọ́pù bàbá ibi tí ìyẹn wà nínú rẹ̀ yẹ nílẹ̀ mẹ́tàlá àlùmọ̀ṣẹ́ríkà ìyẹn wà lórí yẹn náà pàmò bọ̀ tó kéré fa mọ́júmọ́ wà aléyá bẹ́ẹ̀nà ìlànà a ní ọ̀pọ̀lọpọ̀ wà á máa usulul masaili wà á mìíràn ọ̀pọ̀lọpọ̀ kọlẹ̀ orógún mọ́júmọ́ wà aléyá bẹ́ẹ̀nà ìlànà ẹnu kò lè lórí. ذلك أن الله تبارك وتعالى تولى قسمتها بنفسه في كتاب العزيز torí pọ́n náà ọba àlekè ọlá náà ló ti ṣètò nǹkan yìí bó ti pín nínú tíra tíra rẹ̀ lẹ́yìnà umurun turja ila taksimil amwal tẹ́rìjú ila taksimil amwal torí pé nítorí ṣe pẹ̀lú bá fẹ́ pín property mu wà nù fúwùsù mọ̀jìbúwùlà tó ayà hubbil mal ẹ̀wọ̀n ẹ̀mí kọ̀ọ̀kan sì nífẹ̀ẹ́ kí ni onífẹ̀ẹ́ owó alistifaru bí ó fẹ́ jẹ́ pé onìkan lọ́wọ́ dání ọlọ́run kúkú ya tún ti kálukú lé lọ́wọ́ kẹ́nìkan tó sì ti ẹnì kejì kama ana tẹ́rkata gáàlìbà takunu bẹ́ẹ̀ akọ̀yà wà bàbá bí ẹ bá property ni àwọn tó máa ń ní alágbára wà mẹ́ ọ̀lẹ́ ní òṣèkiri ni wà ń gbẹ kó alágbára máa yọ̀ ọ̀lẹ́ jẹ́ ọlọ́run bá kó dégí ni ọlọ́run ti pín kálágbára máa yọ̀ ọ̀lẹ́ jẹ́ wàmìnì húnà yá àti lùkànfù àìdọ́ mìnì ádámì àdì fi kìsìmọ́tì à torí pé nígbà tá a bá alágbára tá a rọlẹ̀ tá alágbàlagbà tá arábò rẹ̀ tí òun ò tí ì ju ọmọ tí ń rákò lọ́dẹ́ fi kú kí agbàlagbà àbálágbára máa yan ta ni jẹ́ ọ̀lẹ́jẹ́ ọlọ́run gbogbo pé ti kálukú fún un eléyìí ó ní ètò ogún tọ́lọ́run gbé kalẹ̀ fún wa ibi ni ó jẹ́ ìgbẹ̀yìn lórí àwọn àlàyé tá à ń ṣe lọ́rọ̀ àdìmíràn aṣọ fún nígbà tá a rẹ̀ pé ṣókí lélẹ́yìí jẹ́ bákan náà ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ fíkìú ní ṣùgbọ́n látara pàtàkì àwọn àfáà máa ń dakọ ní àná ọ̀tọ̀ ẹ bá ti wà ní kéwú àti pé láti ń kọ́ fí kakọ́nù fún ọ́n dá ọ̀rọ̀ ogún ní kíni ìyànà ọ̀tọ̀ ẹ máa rí náà ní lárúbá alukọ ìyànà ọ̀tọ̀ fún kínní ọ̀rọ̀ ogun pínpín wọn bí ó ti àti pàtàkì kéèyàn kọ yìí náà èyí tó wá pàtàkì jù pé kéèyàn ṣe kínní kéèyàn lò lílo rẹ̀ wá wọn láwùjọ ti wáyé agbada máa padà sí ìpínlẹ̀ rẹ̀ kájẹ́ káyẹn mọ rírì rẹ̀ àtàbáwọn náà gbìyànjú àwọn ẹ̀jẹ̀ káyẹn mọ bó ti tọ́ ni bó ti yẹ lórí pé ọlọ́run lẹ́ni tó bá lọ kọjá àlà tó ń la alẹ́ fún ìfipógún yìí ọlọ́run lérí ìyá anáfọ́ kọlọ́mọṣẹ́ wa lọ́mọ náà kí yóò sàlékún àgbọ́yé wa وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين Thank you.